the National Secretary of the ruling party, or Progressive Congress, APC, Senator Iola Omisore, paid a courtesy visit to Oni of Ife Oba Adeyeye Enitan Ogunwusi in his palace in Ile Ife. Welcoming the APC scribe to his palace, the Ooni of Ife, Oba Adeyeye Enitan Ogunwusi, urged the national secretary of the ruling party to join hand with all the indigenes of Ife land, irrespective of who they are, to make Ife great. ìpínlẹ̀ ọ̀ṣun ẹ ti lọ́wọ́ gómìnà ẹ ti lọ́wọ́ àwọn aṣíwájú ẹgbẹ́ APC sọ ṣùgbọ́n náà ṣe ní àkọ̀wé ẹgbẹ́ ipò gíga yín sí ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n tún wọ́n pé kò sẹ́ tó ń náwó sí nǹkan ní inú ẹgbẹ́ tí ò ní gbọ̀dọ̀ ní kọjá o kò o ko se The National Secretary of All Progressive Congress, Senator Otumba Iyola Omisore, said the motive behind his visit to Onis Palace is to pay homage and receive a royal blessing from His Royal Majesty. Bẹ́ẹ̀ni gbogbo àtàwọn akéwìdáhùn lé ní ọmọ wa àwọn náà àdúrà wa gbà àrẹ wa kò tinú wa o àtìlúwájú náà gbogbo àwọn àjèrè bẹ́ẹ̀ àti ìpínlẹ̀ àti ìlú àti ìpínlẹ̀ Ifẹ̀ àti ìpínlẹ̀ Ọ̀ṣun wọn kà lọ ayé rẹ bẹ́ẹ̀ o gbogbo Ọlọ́run pẹ̀lú bàbá wa ẹ ṣé o kábíyèsí tó ní o. The Ọba Olúfẹ́ of Ifẹ̀ land Ọba Ìdòwú Adédiwúrà described the National Secretary of our Progressive Congress as worthy of emulation. He also advised him to have faith in God. They appreciate God for what he done for us in Ileife. Regarding to this uh, National Secretary in APC, our son Otumba Iyola Omisore, we thank God for his life. Why? Because he has passed through many challenges, but God still have mercy on him to put him into that kind of uh, position. So we really appreciate God for that. And uh, our father, the Arole Odudua, Oni, eni tong ugungusi During his own time, we really thank God that we achieve such a thing in Ile-Ife. And I still believe God will still do more for us in Nife. And uh, the position uh, God put uh, Iola Omishore now as the national secretary in APC, we believe all Ife, Osun states, and the whole Nigeria will enjoy the position as well. So we thank God for that. Deputy Chairman of APC in Osun State, Honorable Tajuddin Lawa, appreciate God in the life of the National Secretary, Senator Otumba Iyola Omisore. Development for Osun State and Nigeria in general. We've been expecting this kind of things in Ife. Ife determine the space of things in Nigeria. I mean Nigeria, not in Osun alone. And for APC to give Omisore national secretary of the party, it means they know what they are doing because Omisore is key to the party, is key to Nigeria politics. So we've been expecting it, and we thank God Almighty that at the end of the day, they gave it to us in Nife. And we hope that with him now as General Secretary, Ife will record a marvelous development. Senator Christopher Otumba Ayola Omisore is a Nigerian businessman, engineer, and politician who served as Deputy Governor of Osun State from 1999 to 2003. Subsequently, He served as a member of the Nigerian Senate for Osun East from 2003 to 2011. Presently, is the National Secretary of the ruling party, All Progressive Congress, Abdul Fattah Owolabi. NTA News.